láti fẹ́ ọlọ́run ní ìlórúkọ tèmi ń jẹ́ bẹ́ẹ̀ ni lórí ètò ojúmọ́ re tí ń sọ̀rọ̀ nípa ìgbáyégbádùn wa ni oge ṣíṣe ni bí mo ti máa ń sọ ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ó ta bára lé ó ta bára oko ètò yìí kò sí fẹ́ni kankan kì í ṣètò tí wọ́n á gbé sí tí wọ́n á lé ẹnìkan wọlé pé à ọmọdé nìwọ ìwọ wọlé lọ hmm. gbogbo èèyàn pátápátá òun ni ọ̀rọ̀ tá à ń sọ lórí ètò lókàn pàápàá lórí amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn gbogbo èèyàn pátápátá ni ibi tẹ́ ẹ lè gbé sí tẹ́ ẹ lè lọ sùn ni kò sí nǹkan tọmọdé yìí wò àìfihàn lórí amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn bẹ́ẹ̀ ni ṣe dáadáa ni mo bá yín ṣàlàáfíà lẹ́wà bólú àtìfẹ́ ọlọ́run ní ìmọ̀ onímọ̀ náà gbára mọ́ náà gbòòrò àlejò mi wà ń bí pẹ̀lú mi ẹ kú dédé àsìkò yìí. <laughs> ẹ káàárọ̀ lótú kí ẹ wá pa mo wà òkè. ojú yín gún egé. <laughs> àlejò special proper ìjọba mi dárúkọ yín báwa ra lè. orúkọ mi ni ọlálùyí olúwatóyìn. Mm-hmm, ọmọ olúwo ni. ọmọ èkìtì. èkìtì kété. ìgbára odò. Ah, ah. ẹ káàbọ̀. ẹ ṣe ìwà dúpẹ́. kí ni nǹkan tẹ̀ ẹ́ ṣe gan. Ah, nǹkan tí mò ń ṣe mm. irun ìní. irun ìní. ẹ rí i nǹkan tẹ́ jókòó tí tẹ́ ń ṣe nìyẹn. irun tí ò lọ ṣe. irun tí ò lọ ṣe hmm. nǹkan tí mò ń ṣe nìyẹn mo ṣe gbẹ́yẹ́ wò mí industrial chemistry ni mo ṣe ń school nǹkan tí mò ń ṣe nìyẹn fashion ni mo mo nífẹ̀ẹ́ gan Èkìtì State University mo ti ṣetán. wow ẹ̀ẹ́dẹ̀ mọ́lé ṣe lọ́dún mélòó lẹ ṣe ah. ó kéré kò kéré ẹ máa ṣe ọdún mẹ́rin bẹ̀ yẹn. à mo ṣe ọdún márùn mo lẹ ti serve. ah èkó ń bí mi. àbájọ ni ò jẹ́ kí ẹ mọ́lé. <laughs> ó yé mi dáadáa ẹ má jẹ́ àfọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ wá ní pé irun tí ò lọ́ṣẹlẹ̀ jókòó ti tẹ̀ fi ṣiṣẹ́ ṣe ah, ẹ̀yin gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ nípa ọ̀rọ̀ irun ẹ jẹ́ ká ti ibi ti ọ̀dọ̀ àwọn ọmọdé bẹ̀rẹ̀ kí ni wọ́n tá lè ṣe sí irun ọmọdé tá a fẹ́ àwọn àgbàlagbà ti dé ẹja àmọ̀ sọ tiwọn ló ní pẹ̀sẹ̀pẹ̀ ṣùgbọ́n ọmọdé mọ̀ pé nìkan wà lébàá tó ń wò mí tó yẹ pé ó ti ń gé irun ọmọdébìnrin ó ní irun ń dùn lòun ò ṣe ṣe fún irun ń dùn lòun ò ṣe ṣe fún ẹ ò kí ni ká ṣe sí irun ọmọdé tó yẹ̀ṣẹ̀ ń dàgbà bí ọdún méjì ní ọdún mẹ́ta márùn-ún hmm, kí ni wọ́n ta fẹ́ ṣe. ẹ ṣe lóòótọ́ bí mo ṣe sọ irun tí ò lọ ṣe yìí ó ní ìdí ọmọ six months wọ́n ti máa máa di àìwọ́ wọ́n ti máa máa di attachment wọ́n ti máa fi bíìdì sí wọ́n máa máa fa àwọn ọmọ yẹn gbogbo hmm. irun ọmọ yẹn kò ní gùn. Hmm. so ṣe rí báyìí tí àwọn ọmọ yẹn bá ti fẹ́ sùn wọ́n ń pe kinní kan ní satin bonnet satin pillowcase ó yẹ kí àwọn ọmọdé kan máa lò ó ẹlẹ́mìí máa ní àwọn ó lè jábọ́ lórí ẹ̀ kò ní jẹ́ dúró ó máa lo pillowcase ìyẹn irun yẹn tẹ bá notice pé tẹ bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tọmọ bá ń sùn tó bá ń sùn tó bá ń sùn ẹ rí i pé irun wọn máa ń pa ní ẹ̀yìn báyìí ìpàkọ́ yẹn ni. bẹ́ẹ̀ ni ìyẹn máa ń help ẹ because kò ní cause kò ní jẹ́ kí irun yẹn kó máa break lẹ́yìn ẹ̀mẹ́ pé bẹ́ẹ̀ lọ fi ń sùn tẹ́ bá notice irun wájú wa máa ń gùn ju irun ẹ̀yìn lọ but tá bá ti ń lo pillowcase yẹn àbí tá à ń lo satin bonnet yẹn tá bá fi ń sùn kò kí ń jẹ́ kí ó máa ń dàbí tìlà báyìí but hmm. material ẹ̀ jẹ́ satin ó máa ń protect irun kò kí ń jẹ́ kí irun break àbí kó ní freeze mọ̀ bẹ́ẹ̀ ṣe máa bá mi ṣàlàyé kò ní jẹ́ kí irun máa já kò dẹ̀ ní jẹ́ kí irun kó máa dìpọ̀. ẹ ṣe àdúpẹ́ hmm. so mo ń sọ lọ fún irun àwọn ọmọdé yìí a ní láti tọ́jú ẹ̀ kì í ṣe pé kàkàn máa gbé lọ sí salon ẹ̀ lè gbé lọ sí any regular salon bí èmi báyìí tí n fẹ́ advice ìyá òkè irun yẹn ń dùn ọmọ yẹn o màá ní pé kán ra irun kán ra product range ọmọdé fún àwọn ọmọ wọn hmm. ó ní detangling conditioner àti hmm. leave-in papọ̀ tá à ń pè ní hair milk òun ló máa fún máa parọ́ ọmọ yẹn tẹ bá ń yà báyìí iná wọn yẹn á máa dùn ún tẹ bá ń yà kò ní need pé ọmọ yẹn ń sunkún o ọmọ yẹn ń ṣe kinní kan àmọ́ mi ò ń dùn mí ò ń dùn mí o bọ̀ tẹ bá ti fi sí báyìí ó máa dàbẹ́ ni pé wọ́n parọ́ ọmọ irun yẹn ni ẹ̀dẹ̀ máa máa fọrun yẹn fọmọ yẹn lóòrèkóòrè ó tún ní bọ́tà yẹn ò rí ó ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ́ìlì tó dáa tó máa jẹ́ kí irun ọmọ yẹn kó máa gùn tó bá kọ́ ọmọ yín tó pé kó tó tí ò bá tí ì pé ọmọ ọdún kan ẹ fi irun yẹn lẹ̀ jẹ́ kí irun ọmọ yẹn kó gùn kọ́ má di orí àwọn ẹlẹ́mìí wọn máa ṣe pati wọn máa dirun fún ọmọ wọn máa di gbogbo wọn máa fa ohun gbogbo ọmọ yẹn ẹ mm, níjẹ́ wọn kò sí breathing space kan fún ọmọ yẹn tó kọ́ jẹ́ kí ọmọ yẹn tí ò bá ti pọ̀ ọmọdún kan kọ́ sì máa fi sílẹ̀ kọ́ máa bomi sí kọ́ máa bá fọ́ kọ́ máa bá tú ìtẹ̀. Hmm. kẹ́ tó mọ̀ nínú yẹn máa pick. ẹ ṣe púpọ̀ jàre ṣé mo sọ pé wọ́nrìnwọ̀nrìn àlejò mi wà ń bí lẹ́ni àṣìjọ ń sọ kódà yín tó sọ yìí gangan gangan gangan èsì àdúrà mi <laughs> èsì àdúrà mi ìyá ẹ̀gán ti gbọ́ báwo pé kó má fa orí ọmọ tí ò bá tí ì tó kinní kó máa lo living conditioner ní kó máa fi fa kó máa fi ṣe ìwọ̀n ọmọ lóníwẹ́rẹ́ jù ẹ̀wọ̀ ẹ má yí kúrò bẹ́ẹ̀ ojúmọ́ re tó sọ nípa ìgbáyégbádùn wa oge ṣíṣe náà sì ni ó wà lójú àmóhùnmáwòrán yín àlejò mi sì wà ń kalẹ̀ lọ́jọ́ tèní ẹ má yí kúrò bẹ́ẹ̀ òbólú àti fẹ́ ọlọ́run ní ìlórúkọ tèmi jẹ́ à ń bọ̀ náà.